Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́rẹ̀rẹ̀ sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé Ẹ̀rí Olúwa ẹni ọ̀wọ̀ láti ilé ìránṣẹ́ ti Life Word èyí tá a mọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ pé ó ń jáde láti BMA ti Nàìjíríà nípasẹ̀ nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run lónìí yìí gẹ́gẹ́ bí iṣẹ́ wa ní àkókò ọ̀rọ̀ ìyè yìí a máa tẹ̀síwájú lórí àkòrí èyí tí a ti ń gbéyẹ̀wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó jẹ́ àkòrí ńlá lórí nǹkan tí à ń pè ní ìkọ̀sílẹ̀ a rí i pé ìkọ̀sílẹ̀ ó jẹ́ nǹkan tí ilé ìbò ń pè ní neglect ọ̀pọ̀lọpọ̀ ilé láti kọ̀ sílẹ̀ àwọn ọmọ ti sá kúrò nílé àwọn ọmọ pàápàá òbí ò ráàyè fún ọmọ àwọn ọmọ àwọn ọmọ ò ráàyè fún òbí ẹ rí i pé olúkúlùkù wa ń ṣe kóńkó jábílẹ̀ kálukú ló ń ṣe tiẹ̀ eléyìí sì ti mú ikú òjijì ó ti mú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a sì gbọdọ̀ kíyèsí pé irú ẹ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí sí wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àbí ṣẹlẹ̀ níbikíbi tí a wà ní agbègbè wa yálà nínú ilé àbí ilé iṣẹ́ ìránṣẹ́ nínú ilé Ọlọ́run àbí ládùúgbò tí a ti ẹ̀ ń gbé àbá àwọn èèyàn tí wọ́n ti ẹ̀ yí wa ká ẹ kíyèsí wípé ní ìjẹ́jọ́ a àwọn ọ̀nà àbáyọrí nǹkan tí à ń pè ní ìkọ̀sílẹ̀. um ṣùgbọ́n lónìí yìí ní agbára Ọlọ́run a ó máa kíyèsí àwọn ọ̀nà tí a lè gbà láti má jẹ́ kí ìkọ̀sílẹ̀ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ sí wa àbí ka ní ìrírí ẹ̀. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú láti máa yànnàná ọ̀rọ̀ yìí, màá rọ̀ wá wí jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àt'agbára àjíǹde àt'ìyè, àwa gbé yín ga ṣe yín lọ́ba. A dúpẹ́ lọ́wọ́ yín fún àánú ọjọ́ mìíràn èyí tí ẹ yọ̀ǹda fún wa láti lè péjọpọ̀ láti lè kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ èèyàn Ọlọ́run. Ǹjẹ́ Ọlọ́run ẹ̀mí máa ké pè yín wípé kí ẹ darapọ̀ pẹ̀lú wa, kí ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín. Torí pé ọ̀rọ̀ yín sọ wípé ní onírẹ̀lẹ̀ ó kọ́ ní ọ̀nà yín Ọlọ́run. A rẹ ara wa sílẹ̀ lábẹ́ àṣẹ ọ̀rọ̀ yín, lábẹ́ agbára ẹ̀mí mọ́ wípé ẹ tan ìmọ́lẹ̀ yín sí àyà wa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí. Ní ìkẹyìn, korúkọ yín kò sì di àyìn lógo. A torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa ni a gba àdúrà. Àmín. Bí mo ti ṣe sọ síwájú wípé nǹkan tí à ń pè ní ìkọ̀sílẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kì í ṣe ṣeréṣeré mọ́. Ó sì jẹ́ nǹkan tó jẹ́ bí ààrùn tí àwọn, àwọn, àwọn tá ń pè ní sociology, àwọn òǹwòye, àwọn tó ń kẹ́kọ̀ọ́ òwòye ayé bí i àti pàápàá ìbágbépọ̀ ọmọ ẹ̀dá wọ́n lè kíyèsi wípé ó jẹ́ àrùn tó ń bá ọ̀pọ̀lọpọ̀ jà lónìí tí ó sì ń yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tó sì ń gba ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀. Ẹ má jẹ́ kó béélé ṣe wà láàárín àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ló wà láàárín àwọn ọmọ kéékèèké tí a sì gbọdọ̀ dènà irú ẹ̀ irú ìṣẹ̀lẹ̀ bí eléyìí ní àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká wo àwọn ọ̀nà tí a fi lè fi ṣe, ta fi lè fi má jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ yìí kó ṣẹlẹ̀ ní èyí ń pè ní ìkọ̀sílẹ̀. Àkọ́kọ́ ni wípé kí a kọ́ ọmọ àwọn ọmọ wa, ká kọ́ wọn dájúdájú ní ọ̀nà Ọlọ́run. um ìwé òwe, ìwé òwe orí kejì lé ní ogún, ìwé orí kejì lé ní ogún ẹsẹ̀ kẹfà. Ó ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀ nígbà tí ó bá sì dàgbà tán kì yóò kúrò ní inú rẹ̀. Ẹ̀kẹ́ halelúyà. Ọ̀nà àkọ́kọ́ tí a fi lè ṣe ìgbégidá àbí ṣe ìdènà nǹkan tí à ń pè ní ìkọ̀sílẹ̀ ni wípé ká kọ́ àwọn ọmọ wa dáradára ní ọ̀rọ̀ Ọlọ́run ká kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run ká kọ́ wọn ní ìbẹ̀rù Ọlọ́run ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá dá tí wọ́n bá gbọ́ tí wọ́n sì dàgbà pẹ̀lú á jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn kì í kì í ṣàwọn nìkan pé Ọlọ́run wà pẹ̀lú wọn torí pé tẹ́lòmíì bá wòye tó bá wo wájú tó bá wo ẹ̀yìn tó bá rí pé òun nìkan lòun wà ẹ rí i pé bóyá tí wọn gbọ́ yé ni àbí tóun náà gbọ́ ẹtùlòmíì yé tí ó mọ̀ pé ọlọ́run ó gbọ́hùn yé ọlọ́run sì wà pẹ̀lú òun eré pé irú ọmọ bẹ́ẹ̀ àbí irú èèyàn bẹ́ẹ̀ á dàgbà sí wípé kó máa rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìkọ̀sílẹ̀ so ọ̀nà tí a lè gbà fi ṣe tánà di eléyìí gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run òun ni wípé kí a kọ́ àwọn ọmọ wa ní ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àkọ́jiná ká fún wọn ní àkọ́jiná ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run láti lè mọ̀ wípé ọlọ́run wà pẹ̀lú wọn ọ̀rọ̀ ọlọ́run wà pẹ̀lú wọn wọ́n ní ìtìlẹ́yìn Ọlọ́run pé wọn ò dá nìkan wà pé ẹnìkan wà tó wà pẹ̀lú wọn òun náà ni ẹ̀mí mímọ́ pé ẹnìkan wà tó wà pẹ̀lú wọn òun náà ni Ọlọ́run Ọlọ́run tó wà níbi gbogbo tó sì lè ṣe ohun gbogbo ẹ̀kẹ́ hallelujah ọ̀nà mìíràn tí a lè gbà láti lè fi ṣe tánàdí ìkọ̀sílẹ̀ òun ni wípé kí a wo látinú ìwé ebéèrù orí ìkejìlá ebéèrù orí kejìlá Tí a bá wò ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Heberu orí kejìlá, ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Bíbélì wípé ó ní ẹ máa kíyèsi kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má hù, kí ó má ba à hù sókè kí ó sì yọ yín lẹ́nu. a sì ti pasẹ̀ irú eléyìí di aláìmọ̀. Ẹ̀kẹ́ halelúyà. Ẹ rí i pé láàárín àwọn èèyàn tí a wà a rí pa wá pàápàá ń ṣe ara wa kò sígbà tá a bá ti pé méjì mẹ́ta tá à ní í ṣe ara wa tí a bá kọ̀ láti lè béèrè béèrè àbí ṣèwádìí ìdí tí lágbájá fi hùwà bó ṣe hùwà àbí bóyá sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ yẹn tí a bá kọ̀ tá a bá béèrè béèrè láti wo ọ̀nà láti parí ìjà ẹ rí i pé irú eléyìí a máa tá a bá sọ jáde nínú ọkàn wa á di owú kíkorò nínú ọkàn wa á bẹ̀rẹ̀ sí í di pé ká máa ní ìpínyà pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ àbí irú àwọn èèyàn bẹ́ẹ̀ pẹ̀lú nínú ọkàn wa a rí i pé a máa di oríṣiríṣi àìsàn èyí lè ló máa wá di nǹkan tó ń pè ní gbòǹgbò ìkorò ìkorò akàn máa máa wà ní ọkàn àyà wa sí ènìyàn yẹn àbí sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ eléyìí á sì ní ìpalára fún irú èèyàn tí kò bá tó bá tó bá tó bá tán bá ṣẹ̀ tó dẹ̀ mọ̀ pé wọ́n ṣẹ̀ òun tó wá mọ̀ọ́mọ̀ tí ò tí ò fi tí ò bẹ́ni yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ àlàáfíà láti wá ọ̀nà àbí ojútùú sí nǹkan tó ń fa ìjà ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn á ní ìkọ̀sílẹ̀ á tiẹ̀ ní ìpalára eléyìí la dẹ̀ gbúdọ̀ la dẹ̀ la dẹ̀ la dẹ̀ gbúdọ̀ bẹ́gi dínà nínú ẹgbẹ́ láàárín ọgbà nínú ìdílé wa nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ilé Ọlọ́run ní àdúgbò wa onílé kan sónílé kejì tẹ́ ń gbọ́ mi ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló wà tó jẹ́ pé ẹni tó ní ilé kìíní tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọ̀bẹ nìkan wọn ọ̀bẹ wọn ọ̀bẹ nìkejì sọ̀rọ̀ ìdí ẹ̀ ni pé gọ́tà àwọn tó kún ẹnìkan ló ju nǹkan kan síbẹ̀ àwọn kan bó ṣe máa ń ṣe nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí á wá di wàhálà débi pé ọ̀rọ̀ tí wọn tètè yanjú yìí á wá di tó yẹ pé máa dogun tó yẹ pé àwọn ọmọ ilé méjèèjì wọn á dọ̀tá àwọn ọmọ àwọn ìyàwó ilé méjèèjì wọn á dọ̀tá àwọn tó yẹ kán yẹ kán ṣera wọn láàánú ṣera wọn lóore lọ́jọ́ iwájú wọn wá di ọ̀tá ó máa di tó máa mú ìpalára wọnú àdúgbò wọnú ayé kankan wọnú ìdílé eléyìí láti gbọdọ̀ sá fún gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ọ̀nà mìíràn tí a lè gbà tí a fi lè borí àbí ṣe ìdíwọ́ àbí ìdènà sí ìkọ̀sí ẹ̀mí ìkọ̀sílẹ̀ àbí ìkọ̀sílẹ̀ òun ni wípé òun la rí nínú ìwé ìbẹ̀rù orí kẹta yẹn orí kẹtàlá ìwé ìbẹ̀rù orí kẹtàlá láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹtàlá bíbélì wípé ó ní kí ìfẹ́ ara kí ó máa wà títí ó ní ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò ṣíṣe ó ní nítorí nípasẹ̀ báyìí bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀ ó ní ẹ máa, ẹ má ṣe, ẹ máa rántí àwọn òǹdè tí ó ti, tí ó, tí a dè, àwọn òǹdè tí ẹni tí a dè pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú. Ó ní ẹ máa rántí, ẹ máa rántí àwọn òǹdè bí ẹni tí a dè pẹ̀lú wọn àti àwọn tí a ti, tí a ti pọ́n lójú bí ẹ̀yin tìkára yín, ẹ̀, pẹ̀lú eh, ti fẹ́ nínú, nínú, nínú wa. Ẹ hallelujah. Ohun tí bíbà yìí ń sọ ni wípé ká gbìyànjú láti jẹ́ kí ìfẹ́ ará kó, kó wà títí. Ìfẹ́ ará gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ọmọ Ọlọ́run sí ọmọ Ọlọ́run. Ìfẹ́ ará, ìfẹ́ arákùnrin nínú ìjọ Ọlọ́run, nínú ìdílé wa. A ní láti jẹ́ kí ìfẹ́ yìí kó máa tẹ̀síwájú. A ní láti jẹ́ kó máa tẹ̀síwájú. A pé gbómi sí omi òtó kò ní ṣàìwà ṣùgbọ́n ta bá ní ìfẹ́ sí àwọn ará wa a ó lè ní ìdáríjì ta bá ní ìfẹ́ sí àwọn ará wa a ó lè máa wà ní ìṣọ̀kan àti ní àlàáfíà a gbọ́dọ̀ jẹ́ kó tẹ̀síwájú ní ìfẹ́ ará torí pé Ọlọ́run ní pé ó ní fẹ́ ẹnì kejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ìyẹn ní òfin kejì tí Jésù inú òfin mẹ́wàá tí Jésù Kristi tó papọ̀ tó pa wọ́n pọ̀ tó sọ di méjì wípé ó ní fẹ́ Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ pẹ̀lú gbogbo àyà rẹ pẹ̀lú gbogbo agbára rẹ ó ní èkejì òun ló sì dàbí rẹ ó nífẹ̀ẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ọlọ́run ń fẹ́ ká fẹ́ àwọn ọmọ ẹnìkejì ìfẹ́ sí àwọn ọmọ ẹnìkejì yẹn ìfẹ́ sí àwọn kìrìsìtẹ́nì sí àwọn onígbàgbọ́ sáwọn gbogbo èèyàn òun ni wọ́n ń pè ní ìfẹ́ ara a sì gbọdọ̀ jẹ́ kó wà títí nípasẹ̀ ìfẹ́ yìí la ṣe láti máa tọ́jú àwọn àlejò àwọn tá a mọ̀ pàápàá ẹ jẹ́ àṣàánú fún wọn ká tọ́jú wọn tá a bá jẹun tó ń ṣọ̀yà tó ń tọ́jú àwọn ẹlòmíràn ẹ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ kò lè ní nǹkan tó ń pè ní ìkọ̀sílẹ̀ kò lè máa kárí bọnú kó dàbí pé máa jó nìkan irú èèyàn bẹ́ẹ̀ pẹ̀lú tó bá ń wo ara ẹ̀ bí ẹni tó bá ka rẹ̀ sí bí àwọn tó jẹ́ pé wà nú ìdè tóun náà dẹ̀ ń gbàdúrà fáwọn tó jẹ́ pé à ń dè àbá ń pọ́n lójú irú èèyàn bẹ́ẹ̀ pàápàá rí i pé kì í ṣe kò nínú èrò ẹ̀ á mọ̀ pé kì í ṣe òun nìkan á mọ̀ pé òun ṣe nǹkan tí ọlọ́run ń fẹ́ wípé òun gbàdúrà fún àwọn ẹlòmíràn àwọn tí ò ti ẹ̀ mọ̀ tí ò ti ẹ̀ mọ̀ ibi tí wọ́n wà tó dẹ̀ ń gbàdúrà fún wọn tó ń bẹ̀ wọ́n wò bí ọgbà ẹ̀wọ̀n ẹ̀ rí i pé irú èèyàn bẹ́ẹ̀ ara wọn á yá gágá kò ní lè máa wò bóyá òun ní ìkọ̀sílẹ̀ kankan lábẹ́ àkóso kò tẹ̀lé dọ́dọ̀ irú èèyàn bẹ́ẹ̀ nǹkan tó ń pè ní ìkọ̀sílẹ̀ yẹn á jẹ́ nǹkan tí èèyàn ní ní ìrírí ẹ̀ ìdí ẹ̀ ni wípé ó ń ṣaápọn láti lè mójútó àti láti ṣàǹfààní fún àwọn ẹlòmíràn nípasẹ̀ ìfẹ́ nípasẹ̀ ìdáríjì nípasẹ̀ ayọ̀ nípasẹ̀ gbígba àdúrà fún àwọn ẹlòmíràn àwọn nǹkan tí mo sọ yìí tá a ti kọ́ lónìí yìí ó jẹ́ àwọn ọ̀nà tí a fi lè gbégi dínà àwọn nǹkan tí a ń pè ní nǹkan tí a ń pè ní ìkọ̀sílẹ̀ èyí tó jẹ́ àìsàn èyí tó jẹ́ pé ó wà lára ẹni tó jẹ́ pé ó ń da ayé láàmú tíṣù fi ń da ayé láàmú lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí tó jẹ́ pé a kàn dádì ẹnìkan a kàn dádì á dó sójú kan náà rẹ́gẹ́dẹ́ kò ní lè bẹ́ẹ̀ nìkan kan ṣe papọ̀ kò ní lè bẹ́ẹ̀ nìkan kan rìn papọ̀ àìsàn ni Ọlọ́run ò sì fẹ́ kí eléyìí kó, kó, kó, kó, kó yọ wá lẹ́nu àbí kó pọ́n wa lójú. Torí ìdí èyí, ìwọ ọmọ Ọlọ́run tó ti gbọ́ gbogbo nǹkan tí mo sọ yìí, mo fẹ́ kó lọ mú eléyìí lò torí pé Ọlọ́run ó fẹ́ kí a, kí gbogbo wa bí a ṣe wà nínú ìjọba rẹ̀ àti àwọn ọmọ wa ká dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ká dàgbà nínú ìfẹ́, ká dàgbà nínú àlàáfíà, ká sì kí jẹ́ pé ìgbé ayé wa á lè jẹ́ ètò rẹwà, èyí tó jẹ́ pé ó tàn bí òòrùn tí ó máa lè mú ọ̀pọ̀lọpọ̀ wá sí ọ̀dọ̀ Jésù Kristi tí ìṣètò ìpinnu máa tún máa lé wọn lọ sínú òkùnkùn àbí lé wọn kúrò nínú ìmọ́lẹ̀. Ibi tí a parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí lónìí òun nìyẹn. Ká tó lọ láti lọ kí n tó lọ gbàdúrà pẹ̀lú wa. Tí ìwọ tó ń gbọ́ mi bá ń fẹ́ bèrè, o bá fẹ́ bóyá o fẹ́ bèrè àlàyé sí lórí ọ̀rọ̀ tá a sọ yìí àbí o fẹ́ ìmọ̀ràn àbí ẹ̀bẹ̀ àdúrà o lè sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà àjíǹde àti ìyè àdúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ọlọ́run àgbéyìnga fún ọ̀rọ̀ tẹ́ ti fi bọ́ wa àdúpẹ́ torí pé ti àgbàgbọ́ pé ti ṣe ìbáwí gbogbo àwọn àìsàn ìkọ̀sílẹ̀ ètò lè wà nú ayé wa ètò yẹ kó lè wà ní agbègbè wa nú iṣẹ́ ìránṣẹ́ wa àgbéyìnga ọlọ́run gba ọpẹ́ wa ǹjẹ́ oore ọ̀fẹ́ ọkàn tó múra tán àti àgbàyà ìgbàṣe láti tẹ̀lé ọ̀rọ̀ yìí tá ti yìí Olúwa ẹ yọ̀ǹda fún wa orúkọ yín kó di àyìn gbogbo ẹ̀mí ìkọ̀sílẹ̀ ẹ̀mí ìkárìbọnú ó yẹ gbọ́rọ̀ ọlọ́run ó yẹ jáde ní orúkọ Jésù Kristi a gbàdúrà pé níjọ́ mẹ́jọ ẹ fàánú ká wa yẹ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi Jésù ni olúwa ó dàbọ̀.